بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد درسنا في الفقه المسألة الثانية الباب التاسع عشر إحياء المواد وفيه مسائل فالقرآن المسألة الأولى والمسألة الثانية واليوم مع المسألة الثالثة بعض الأحكام المتعلقة بعض الأحكام المتعلقة به أولا من أحيا شيئا من أرض المواد فقد فقد ملكه لعموم الأحاديث المتعلقة ومنها قوله صلى الله عليه وسلم من أحيا أرضا ميتة فهي له ثانيا حريم المعمور لا يملك بالإحياء لا يملك لا يملك بالإحياء لأن مالك المعمور يستحق مرافقه ثالثا لإمام المسلمين إقطاع الأرض المواسي لمن يحييها لحديث وائل بن حجر بن حجر أن النبي صلى الله عليه وسلم أقطعه أرضا أيضا بحضرة بحضرموت بحضرموت أداء قسم ولهم أتريكات يقفون بسيدنا محمد صلى الله عليه وسلم ọ̀rọ̀ nípa ìfìyàwó ìmọ̀wá ti bẹ̀ ní ibi tí a ti bẹ̀rẹ̀ ní báńdà ọ̀túnlẹ́tì covid-19 tí ó ṣẹlẹ̀ ní ọdún mẹ́rin ayé ibi tí a ti dé òun ni mọ́sálà ilé ìkejì ìbẹ̀rẹ̀ àti dúró nǹkan tí wọ́n ń pè ní ìfìyàwó ìmọ̀wá fún àwọn tí a bá gbọ́ nígbà tí a tẹ̀lé ní bíi ọjọ́ kọ̀ọ̀dínní ogún oṣù kẹfà tó lọ náà rẹ̀ wọ́n sọ àlàyé fún wa ń pa pé nínú ohun tí a gbọ́dọ̀ mọ nínú fíkẹ́ o àgbọ́yé ẹ̀sìn tí ọlọ́run bá fi rán ní sọ̀rọ̀ àtàlà sọ àwọn fi kẹ̀kẹ́ ní ìṣìyà ìnáwá ìṣìyà ìnáwá tó ní kéèyàn ti kíni o kéèyàn yé ìyàní kéèyàn yé àti ìlẹ́lẹ̀ nígbàdé pẹ̀lú mọ̀wá ibi téèyàn ti ṣe kíni o ibi téèyàn ti máa lò lórí ayé kéèyàn rí kéèyàn bọ́ síbẹ̀ bóyá ó kó bẹ̀ ní o bóyá síbẹ̀ kí tí wọ́n máa jẹ́ àpẹẹrẹ pé ẹnìkan ló níbi bíi tó báyìí nìkan ilẹ̀ tí yẹn fi ilẹ̀ tó yá sí kò sí kẹ́nìkan ní wọ́n wàá sọ pé òun lòún ní látara àwọn àpẹẹrẹ táàrí ńbẹ àlàáfíà ni mo wọn lè kùtọ sọọd tó yẹ báyìí nìkan òun náà ń pè ní alimawad so ìwà bọ́ síbẹ̀ tí yẹn tún ṣe kó ju tè kó wájú pé wọ́n máa sọ pé lágbájá ló ní báyìí òun ló ní so bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń nílẹ̀ tẹ́lẹ̀ níjọ́ òun dọ̀hún àwọn bàbá jọ̀hún jọ̀hún jọ̀hún jọ̀hún kó tó di pé àwọn amúnisìn dé nígbà tó wọ́n sì dé táwọn bá gbéra lè gbé lákòókò ìyẹn tí wọ́n mọ̀ pé ilẹ̀ báwọn ni wọ́n ní kọ́lá àwọn kékeré máa ń béèrè wọ́n ní báwo lẹ́yìn bí mọ̀ fún òun ní bóòlù ti mọ̀ fún òun ní ilẹ̀ yìí bóòlù ti mọ̀ fún òun ní ọba ní ọ̀rà bóòlù ti rà ọdọ ẹ̀nìyàn wọ́n ní ẹjọ́ ní bóòlù náà ti mọ̀ fún òun ní àwọn tán nílẹ̀ tán nílẹ̀ tán nílẹ̀ kó tó pé ìjọba gbà lọ́wọ́ ẹlòmíì bóòlù àwọn náà nìkan wọn làwọn ni à ń tọ́lé pé ìyá olùmọ̀wá ẹ̀sìn náà ni náà àṣàlá ilé ìdí ẹ̀yìn tó yé báyìí nìsín sọ́wọ́n là ń fún wọn láti ń bẹ lórí mọ̀júmọ́à madrasa. masala al-masala ath-thalitha èyí tó jẹ́ lẹ́kẹ̀ẹ́ tọ́ta fẹ́ ń bọ́ ni pé àwọn téèyàn bá ti bọ́ síbi kan kó ló di pé ìjọba dé yáwọn sọ pé àìlè ah, dùn náà sẹ́ńsì ọ̀rọ̀ bá kọ́lé síbi kan ṣe báyìí ìjọba yọ ti nígbà tí o ti sè tẹ́ pé ilẹ̀ kan tẹ́ pẹrẹsẹ téèyàn bá ti bọ́ sórí ilẹ̀ kan ọwọ́ sì ìṣìyàwó ẹ̀ ó tún un ṣe sọ yẹ báyìí nísìnyí sọ fàkọ́lì màláìkà fún ó ti di tiẹ̀ náà nìyẹn torí pé igbó ni tó dé èèyàn wá bọ́ ṣe kó ṣe wàhálà yẹn wàhálà tó ṣe tó ti sẹ́yìn àgbàdì ah, dé ojú لأم الأحاديث المتعلقة المتقدمة وجد عن حديث الجيل في حديث الأزواج عمومية طبعا حديث النبي صلى الله عليه وسلم من أحيا أرضا ميتة فهي له ẹni tó bá ti yé ilẹ̀ kan tó ń wọ́n ka ilẹ̀ yẹn gẹ́gẹ́ bí òkú ilẹ̀ òkú ni tó tó bá ti wá bọ́ sílẹ̀ tó tún ṣe tó tún gbogbo bẹ́ẹ̀ tó tó fa àpẹẹrẹ tó ti di ẹni ẹ̀ náà nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé harimul ma'amur ma'amur ni kéèyàn gbé ìmárọ̀ ṣé báyìí nìkan ìyá àbúrò masáàjì lọ́la kì í sí ẹ̀ ń gbé tó bá ti wá di pé wọ́n ra gbàgbé láàyè ńláko bẹ ìṣìyà sẹ́ni kan wà lè dé kó wá sọ wípé òun lòun ní bíbí torí pé àtúntò màmúrò ní táwọn èèyàn ń gbé ni àwọn yẹn tó wá ń gbé bẹ́ẹ̀ tó wá dé harim harim ní tó máa fi gbé ni o harim kulli shay' onímọ̀ hawla onímọ̀ huquq wa maratib so wọ́n ti fi àwọn tọ́já sí wípé ẹ mọ̀ pé nù èèyàn gbé bí àwọn tẹ́ẹ̀mì lórí ilẹ̀ tẹ́ẹ̀mì pé àwọn èèyàn gbé bẹ́ẹ̀ ṣé báyìí ní ti hẹ́ẹ̀tì rí ní ibẹ̀ so ni wọ́n á lè ní mìlíkìyà yẹn wọ́n lè màláka rẹ̀ kí yẹn sọ pé òun fẹ́ ní ìlẹ̀yà pé nítorí wọn bọ́ bẹ́ẹ̀ nítorí wọn tún ṣe ilé onílé ọwọ́ adébẹ̀ wọn gbà ṣé báyìí nìsín ọwọ́ gbàgbẹ̀ tán ó mú ọkọ́ ọba wọn roko bẹ̀ ọkàn sí wàhálà lásán ni torí pé ibẹ̀ yẹn ti jẹ́ ó ti jẹ́ bí sáńgbé tẹ̀tẹ́lẹ̀ ọwọ́ sọ pé wọ́n ní yẹn bá ti àyà agbẹ́nìkà ni mo tún ṣe ìwọ́pọ̀ lò o ìyànà لإمام المسلمين إقطاع الأرض المواد يعني طبعا جاء لوري مسلمي تجا لوري على مسلمي وني حقه وني راي لا تقطاع فيه أي لا تسين لا تجيل فيه لا تفيه إلا كتب إلى باي رب قالوا يي لمن يحييها àdúgbò sọ fún yín tó túbọ̀ yẹn ti kó sọ pé ó dà kó máa jẹ́ kẹ̀ ṣòwò torí pé tí èèyàn bá jẹ́ olórí tó bá jẹ́ ìjọba tó láṣẹ lórí ilẹ̀ ìdí ń ṣe òróró lé lórí kò lè bá náà tó ní àǹfààní yẹn lórí hadith wájú sani sọ pé àmì sọ̀rọ̀ mọ́nà sálẹ́mà أقطعه أرضا بحضرموت عن صلى الله عليه وسلم فوني إلى حضرموت إلى وما سجنوا وما جت لو تمشي يجوز للإمام أن يحمي أن يحمي العشب في أرض المواد سوف تكون نمونا قرى بدي أشبو أو قوي كتبا بني إلى كان أرض المواد فجأة إلى ينقو ilẹ̀ mọ̀wáàkì ni ilẹ̀ táwọn ènìyàn tí mo gbé bẹ́ẹ̀ sẹ́kẹ̀ fún tìmí ni wọ́n wá ní ẹlọ́ra gbàdé lèkébìlè àtọ́dàkọ̀ ràǹkúmí tó bá kú wá fún sọ́dàkọ̀ tó yé báyìí nìsín ẹni máa lọ jí máa jẹun bẹ̀ káyọ̀lẹ̀ mujahideen àwọn ẹsẹ̀ àwọn tó ń jagun kí wọ́n lọ sàǹfààní bẹ̀ ìlà àtàjà ìlà dáàlìkà tó bá ní bùkátà sí wàlàm yẹkùn fíhi déyìkùn àwọn mọ̀dọ́rọ̀ tó hẹ̀ mùsùlùmí tó sì jẹ́ ìnira kankan àbí ìfẹ̀mùsẹ̀ fún àwọn mùsùlùmí wàlẹ̀ kàzálìkà lẹ́yìn àhàdìsí wa ìmáàmì mùsùlùmí kò tán tó lè ṣe é tó ju aláṣẹ lọ فهو مشروع للمصلحة العامة وسوى شريعة شريعة قبى شريعة مفوان فاهم وبوبو ففي حديث الصعب بن جثامة مرفوعا هو من حديث يقول لا حلم إلا لله ولرسوله أي هو لا لا توصل بكبي وفين في بيبي ما قد أنبه بيبي يا رب علي àfi ní tó bá jẹ́ pé kíni o ní bá ń lo òfin ọlọ́run ọba tó jẹ́ aláṣẹ mùsùlùmí tó yẹ báyìí ní ọlọ́run ọba lọ́jọ́ bá wà ń lò fún ọlọ́wọ́n ọba tí ń lò fún ẹ̀lẹ́sọ̀rọ̀ bá ọ̀sẹ̀ náà náà lè sọ fún wa pé ìtàn báyìí ń kọ́ wò ẹ̀fílẹ̀ fún àǹfààní gbogbo mùsùlùmí wà má na ṣìmá ayé àǹtí aláwọ̀ ṣìmá ayé àǹtí sọ́nà wà aláwọ̀ yín lẹ́nu kúlì málìkín ṣìmá aláwọ̀ yín na ṣìmá wà ìmọ̀ xaariru wọ́n ṣìmá ayé jẹ́ aláwọ̀ ṣìmá ayé màxadúrọ̀ láàyè yúkọ̀rọ̀ màxadúrọ̀ ni ayé mamnuwa èyí bá ní nítorí pé ó jẹ́ ó jẹ́ ọ̀yà ó jẹ́ ìjọba ó jẹ́ aláṣẹ ńlò òfin ọlọ́run máa lè jọ ọlọ́sùn subhanahu wa ta'ala tó wá rí mọ́tàlá kan bẹ̀ fún àlè umma sọ́dọ̀kọ̀ tí wọ́n kó wá fún àlè umma káyọ̀dù káfí ń ṣe jihad tí wọ́n ṣàjẹun tó wù ní àfààní àti lè ṣe irun kan bẹ́ẹ̀. àwọn masáyìí mẹ́rin yìí òun ni ìṣó parí ọ̀rọ̀ nípa ìyá al-mawad ṣé bẹ́ẹ̀ kí a ka al-ja'ala abil ju'l náà èyí tó mọ́tàlá kan sí ogun púpọ̀ ìṣòro sí wọn mú wọn bí tẹ́lẹ̀ ومن الباب العشرون الجعالة وفيه مسألتان الجعالة وفيه مسألتان المسألة الأولى معناها وحكمها من يكون جعالة ذلك الجعالة التزام عوض معلوم على عمل معين التزام عوض معلوم على عمل معين التزام عوض معلوم على عمل معين ممكن جعلنا عوض معلوم bóyá fóònù yìí lápòjú ẹni sìn ẹ̀rín wàdùn yẹn ààrọ̀ kan nǹkan tó jẹ́ ààrọ̀ tó jẹ́ pé agbékalẹ̀ màálùm àwọn ẹlẹ́mọ̀ pé fóònù ni owó ni alahamadu muhayyan agbékalẹ̀ fún iṣẹ́ kan ti asàlẹ́sà pé tẹ́wọ́n fẹ́lẹ́ ṣe nǹkan báyìí o àfọ̀yín nǹkan báyìí ìkọ́sẹ̀ ẹ̀yìn náà bàrẹ̀ àǹfààní lè yìí káàkiri àwọn tó gbé kalẹ̀ ó lè jọba ni ó lè jẹ́ jọba ni ó lè jẹ́ aládàáni níyàn ti ẹ̀gbẹ́ nǹkan kalẹ̀ fún nǹkan kalásán náà fi jẹ́ àlà tó báyìí nìyẹn tó bá fi lè gun nǹkan báyìí tó bá fi lè dùn nǹkan báyìí tó bá fi lè ṣe nǹkan báyìí àpò ní nǹkan báyìí tó yẹ báyìí lọ́sìn ní sáàlù àyàkóòl àbájọ ni pé màá wọ́n jẹ́ra sẹ́yìn yàrá bíi mafúdà fàlàwù alfòrìyà one thousand rìyà sẹ́yìn o ẹni tó bá bá mi rí mọ́tò sí àwọn wáyìí tó yẹ báyìí mọ́tò mi sí àtàkùn yìí tó bá bá mi rí yóò gbà ẹ̀ bójú wa náà máa ń lo kíní yẹn àwọn boko haram àwọn akíní kan àlejò kíní kan ọ̀dọ́ bá ti lé gbé ọgbọ̀n thirty million àti jàálẹ̀ tó yẹ báyìí nísìnyí hukmuha wa adillatuha tí wọ́n tọ́ bá wọn ìsìlámù tí ìdílé wáyà tẹ́tẹ́ lè yọ̀ bá wọn nínú nígbà tí nígbà tí nígbà tí sọ àwọn òbí kí ni ìdájọ́ ìsìlámù tí ìsìlámù sọ ní àkọ́kọ́ kí dẹ̀lẹ̀ yìí tó gbé ìdájọ́ yẹn jáde. wàhíyà nínú al-uqudi al-mubahati shar'an wọ́n sọ pé ká gbé nǹkan kalẹ̀ báyìí ó wà nù akdu ó wà nù agreement tí ọlọ́wọ́n bá lè fẹ́ láfọwọ́ sí ní sọ́ríà rẹ̀. wàyẹ̀dúlù alayhi qawluhu ta'ala wọ́n ní kílẹ̀ rí nínú sọ́ọ̀tù Yusuf alayhi salam ọlọ́ni wà nínú sọ́ọ̀tù yusuf yẹn ọwọ́ àgbẹ̀ pé wàlímọ̀ já àbíyí ṣìlù bàáyìí ṣé bá ti sìn àwọn wá kí ni oṣù àwọn malik àwọn wá kí ni ibi measurement tó fi wọn nǹkan lọ́dọ̀ ọba tán náà ti mú wọn ní àárí o pé wọn àárí àti tú kí ni àárí tó ẹni tó bá fi lọ rí kíní yìí o tó mu wá ṣé bá ti sìn láwù ṣìlù bàáyìí wàlímọ̀ já àbíyí ẹni tó bá rí mú wá o yóò máa ní hemlo bàáyì hemlo bàáyì ni òkè ti ẹrù tọ́yìn ó di lórí rànkúnmí tó yẹ báyìí nísìnyí bó ṣe tóun so àwa ní tòkí ẹyin gbogbo ẹni máa ń tà máa ń di lórí rànkúnmí pé à ń gbé rànkúnmí lọ bìkan o ẹ wá di ẹrù sẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀rù ń ṣe tóun gbogbo tó wà lórí ẹrù pátápátá hemlo bàáyì yẹn àwa ní tò wọ́n tó rí kíní ẹ̀mú wa o máa kó lọ so àwọn náà ti máa fi so wàá nàbí ẹ̀záyìn so ibi tí mo sọ mo ní pé báyà áàpù yín báyìí ní èrè pé mo jẹ ẹ̀záyìn mo yẹn tó jẹ olórí tó jẹ nígbà yín ní èrè pé mo ṣiṣẹ́ tọ̀ yóò sì rí bẹ́ẹ̀ so yẹ báyìí nìyẹn so wọ́n ní pé ọwọ́ nu ṣẹ̀rí àwọn bó ṣe wá wọ́n nu ṣẹ̀rí àwọn yẹn á sọ pé irú ẹ̀rí yìí nìsín tẹ́lẹ̀ kan wá fẹ́ mu wá bá ṣe mu wá yẹn nìsín sọ pé ṣẹ̀rí àṣọ yóò tó fún ṣẹ̀rí àṣàrò ṣẹ̀rí àtiwa àbí wọn wá mú hadith abu sa'id wa so hadith abu sa'id yẹn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó jọ ń tó ṣẹlẹ̀ nínú ṣárùn adébíkù khalafa ṣárùn tó wa ṣé báyìí nìsín tó bí kí wọn bá mú ẹ̀rí kan wá kí nìkan wá fẹ́ ná kọ́ńtà rẹ lórí ẹ̀rí yẹn nìyẹn rárá ah, ṣé ń tó bá fún jì áálá nìyẹn òun sọ fún ọ pé bíbá ayé ànábì yusuf ni ibi ọmọ ọgbà kan kọ́lẹ̀ bá ànábì yusuf náà àyẹ̀kọ̀ bá ṣẹlẹ̀ àwọn ìlànà ìdẹ́gbẹ̀rẹ̀ wáyé mẹ́rin kan wá nínú àwọn ayé ànábì yusuf ẹ má sọ fún wa pé ẹ̀ẹ́dọ̀fọ̀ náà kéde gbogbo náà lẹ́mọ̀ kan tí o bá ti ká lásà yẹn sọ̀rọ̀ pé ìbàdàn kúnlẹ̀ ní sèwọ́n kálàfà ti wa níbo ti kálàfà rẹ̀ láti fàcàlù làkúntù amiran axadan àyẹ̀ zuda lè axadin la amartu mara ata àǹtẹ̀ zuda lè zawjaha so nọ́ọ̀sì wa máa ń pẹ́ má kúnlẹ̀ fún mi so ìbá ní sè sọ̀ bọ̀ ilé ní sè àwọn arábù àdìsá abu sàáyìn tó bá tilẹ̀ so náà sọ fún wa pé òun ni ẹ̀rí rẹ̀ so ẹ̀rí yẹn àwọn yẹn máa ń kà àwọn aláṣẹ lò fún tó wọn lò fún jálàjì òkú ó ṣẹ̀fẹ̀ kẹrẹ́kẹ́ lọ́n bí àfọ́lómi ẹ̀rọ àbí kí ló pera kan pété anábì bá ti jálà bí ẹ sọ iye tá anábì gbà ẹ sọ ta ló ti jálà bí fún ọ̀sán méjì àbí kọ́sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ pé láti fi lè jẹ ìfáàmù ẹni tó sọ pé ó jálà bí là anábì pé ó ní kí sáré pàlà sáré pàlà bí ni anábì yóò jálà bí ṣé wà bí anábì yóò jálè ṣé alẹ́ sọ pé ọ̀bàdàn lánàá so kí ni arífà níbẹ̀ ni pé irú àwọn nǹkan báyìí làwọn ìlú máa ń kó sí nínú àwọn àkókò tó máa ń kí ẹ wo anájọ pé ẹlẹtẹ́ni sọ wàlẹ̀ ọkọ ọ̀tàmà fẹ́ẹ́ tó fẹ́ẹ́ ṣe nìka o ní láti fún ìyàwó rẹ ní kíni o ní máhàrù túláàsì ni ṣé báyìí nìsín tí ọlọ́run bá dé gbọ́dọ̀ tó fọ́n tó sọ́ọ̀tù níta wàá tún kíni. náà so kí ni wọ́n fà níbẹ̀ ni pé bó ṣe wọ́n pàtàkì tóun bó ṣe lè òkú kiri tó àná lọ́wọ́ wà lọ́wọ́ kan àtàmà wọ́n lọ́wọ́ kó kà ìyàgbé yẹn máa mú kárìn ní ọwọ́ náà ni àwọn ti àárín kankan máa wá fẹ́ fún yẹn kó kà níwà lọ́wọ́ rẹ yóò ka àwọn torí tòun ká yóò fọmọ jẹ márùn fún kí làwọn lò sí àwọn lò pé wọn fẹ́ ṣe nìkan wọn ni tòun níṣẹ́ báyìí o program tó pè ní pé ọkọ àtìyàwó wọn fẹ́ fi òkà sí ara wọn lọ́wọ́ ṣé báyìí nìkan eré náà ti jẹ́ ní ẹ̀sìn wáyé tí wàá ṣe ẹ bá ní ṣe lò pé lọ́wọ́ àwọn ta pé tó bá ti ẹrí ń dó fún ìyàwó rẹ̀ àwọn aṣọ di prógámù pé wọ́n á ní kán jáde àwọn àbọ̀ wá tí ìyàwó tí wọ́n lè jáde tẹ̀tẹ̀rẹ̀ ní àlọ́ jìnnì tani èyí bàbá ìyàwó wàlí ìyàwó àti tani àti zọ́ọ̀lù yìí tí wàá ní kìí ṣẹ̀ṣẹ̀ yẹn lómi kí wọ́n sọ pé à ìní ọjọ́ ẹ lọ́ni káàrí láyé kí wọ́n á rọ́kọ kí wọ́n rí ìyàwó orí kò sí nàìjíríà láyé ọjọ́ kan náà lórí nǹkan kan bó ti máa rí náà nù kẹsíkẹ́ bọ́yá àlùmọ̀ wá nǹkan kan rí àlàkùnlé hàl irú eléyìí náà ní sàrànyẹ́mọ́ wá ṣe lò àdéhùn ẹ̀rù wà náà láti máa Abu Sa'id al-Khudri radiyallahu anhu fáwọn kan nínú àwọn sàábì ànábì marru bi hayyin ẹ̀rú náà wọn màá ní hayyu yẹn Allahu la ilaha illa huwa al-hayyu al-qayyum tó wọn lo hayyu fún ọba tó àyàmì dul haya ẹni tó ní ìsìn tẹ̀mí wọn tó wọn lo hayyu fún ìmáàna àdúgbò tó yẹ báyìí nìsín marru àwọn sàábì yẹn rìn bi hayyin wọn rìn ládùúgbò kan min ahya al-arab nínú àwọn àdúgbò lárúbáwá kọjá sí hayu bí yẹn mọ̀ kò ju hayu àtẹ̀mí lọ alhayu àtẹ̀mí àwọn akẹ́kẹ́ wò lọ márùrù bí hayi àwọn tàbí yẹn bá ń lọ hayi wọ́n bá ń lẹ́gbẹ̀ẹ́ alàyè kan min àhìyá ilẹ̀ àrọ̀ nínú àwọn alàyè dákọ̀ tí àwọn arúgbẹ̀lú òfúdẹ́lẹ̀ rí ẹ̀yìn arúgbẹ̀lú òfúdẹ́lẹ̀ alàyè náà ní orí lágbára díẹ̀ gan tí a bá ń tú hábọ́ọ̀bì harbin ìjọ tí ọmọ sọ pẹ̀lú kọ́lá nǹkan ìgbé hayu tó bá gbọ́ hayu wọ́n wá sọ kalẹ̀ ó dùn wá kan hayu nígbà míì tó bá wá mọ̀ èyí tó so òun lọ́wọ́ àti kéde lọ́wọ́ àlọ́ tù sí èyí tó so wọ́n wá sọ kalẹ̀ pé àti bá wọn ní hayu lẹ́ẹ̀kan àlàyé náà ni tó yẹ báyìí nìsín àbí yàrá lárúbáwá bíi mẹ́tọ́rọ̀ àwọn àdúgbò bàbá àti sọ́ni hayu tààmì nígbà lágbájá àbẹ̀bọ̀kẹ́ tí nǹkan àlàyé kọ́ ò àdúgbò ni so àwọn èèyàn rìn lọ sí náfíà kan náà àwọn àdúgbò kan náà àwọn àdúgbò ilẹ̀ lárúbáwá fásitì àfúnhùn wọ́n débẹ̀ wọ́n ní àìsí wọn lálejò fàlámùdè fóònù ọ̀gá àlejò lọ́kàn o ọ̀gá àlejò láti yín o pọ̀ ọ̀dà ọlọ́mọdé pàlùdíkọ̀ sẹ́yìn ìdò hajj ẹ̀ tó wá jẹ́ bí mágàjì tó jó lórí hajj yẹn àdúgbò yẹn ìdò wa tán lóde kan hajj àlùkòògùn ṣe tún náà lọ́sí máa ń bí ṣe máa ń rí ìdènà bá nǹkan máa ń lóde ọ̀hún ládàá lóde ọ̀hún sọtún máa ti ní lóde ọ̀hún sáyidò ayé ayé ejò san olórí àdúgbò yẹn yẹn náà fà fún ọ̀dà péjò ń bẹ ebi hayatu lẹ́tú péjò ṣé é báyìí nìsín àwọn sọ pé àdágbà wo hayatu kẹ́lìmọ̀ lóde tó kí nǹkan bá ti sàn yẹn ṣé é báyìí nìsín kẹ́lìmọ̀ ìyẹn fún. ọ̀rọ̀ ìgbà sáyidò ayé fakọ́ àdúgbò sọ́hábà nígbà tó آه، آه. آه. هل فيكم من راق قال لم تولي إيه؟ نعم. قالوا نعم أنا بيني عالي لكن لا نفعل إلا أن تجعلوا لنا جعلا شاهد مني إيه في جعلوا كالي إيه في جعلوا جعلوا ينا نفي من جعالا إيه في كتا كالي باي في سباب ليشين كباي هاتف كوينين كاي فجعلوا لهم قطيع شياه Eh, wọ́n fi kíní kalẹ̀ ṣe àjámúṣà ìyàní ẹran wọ́n fi ẹran kalẹ̀ pé ẹran yìí àkó akọrin rẹ̀ fún yín. fọ̀rọ̀kọ́ ọ̀wọ́rọ̀ jùlọ nínú hàn fífà àti na kíkàbí lẹ́nu kan ti jáde náà wọn sàábì ní oṣù kan sọ́rọ̀ tó fà ha pé ọlọ́run fi fún yẹn àlàáfíà ti ṣe kọ́mọ́ ṣe má bàbá arọ́jù rọ́jù nìyẹn ìlú pé nǹkan ní yàtọ̀ kàǹkàn ní ẹni oníkà tí nǹkan tí nǹkan nǹkan ní mẹ́rin rẹ ni àti sèkọ́mà rẹ àti bàbá ti kéde o bàbá ti jẹ́ ìránṣẹ́ lágbọ̀ọ́yé sí so fásitì wàá tẹ́lẹ̀ mi ìmọ̀ tàbí nǹkan náà wọ́n fún fún fún wọn lọ́kà fáta òfin bí ṣiyá ìgbà tó ń ṣe tán báyìí pẹ̀lú lọ́gbàwá pẹ̀lú àdéhùn so ìgbà tó ń ṣe tán fọ́jọ́ ra fún wọn nǹkan tó wọn rí. fàkọ́ọ̀lù la náà kó dáa hàtà láti ara ọ̀ṣun lọ́wọ́ níta àgbà yìí o àti gbà o ṣùgbọ́n àní ti ṣe bákan bákan á lọ di àlejò lọ́wọ́ àlọ́ sẹ́lẹ̀ ìdá máa jẹ́ ara lọ́jọ́ náà á lọ bèrè lọ́wọ́ ní sallallahu alaihi wasallam falamma raja'u sa'aluhu bàtà tí wọ́n bí àrẹ sọ̀rọ̀ sọ́nà faqala lahum sallallahu alaihi wasallam àrẹ wọn sọ pé khudhu minhum ẹgbà ẹgbà lọ́dọ̀ wọn wadribu li ma'akum lisahmi ẹfí mi náà ní kí ni o ayé kọfà òlì bìtà ẹgbẹ́ fún mi náà ní bá dín bí ẹ̀ta fún mi náà ní sáhàmù ayé ní kan bẹ́ẹ̀ ṣé báyìí ní sọ̀rọ̀ alẹ́ bóyá ìgbà tẹ́yìn gbà tán èyí náà jẹ́ ànábì léde pé tó ń tẹ́ gbà yìí o kí lóò ànábì omi ń pa rẹ̀ ìbí ẹ̀fín kọ́lẹ̀ sara mọ́tò ní mẹ́ta sáà náà lòkú lòṣà àlàkù ní hàl ṣe ẹ̀rí ń ta àtàrà ní àdéhùn tó tún máa ń lò fún ṣáàrì fún àlìyàlá àlìjọ́rẹ̀ yàtọ̀ sí èèyàn sọ̀tàn ìtọ́sẹ̀ láwọn sàábé èèyàn ka àdéhùn àwọn fúnṣun wa máa ń lu ẹgbẹ́ bí ẹ̀rí pé ẹ̀rí eléyìí ó wà fún kíni ó wà fún àlìyàlá tó ti sẹ̀rí fún rúkìá pé àwọn tó ń ṣe rúkìá nǹkan tí kẹ̀rẹ̀ ká ṣe rúkìá ó sì ní tó yẹ àdéhùn yìí ó wà fún èèyàn ìṣerúfẹ́ torí ìwà tó máa ń ṣe rúfíà tó bá ti di pé ní yíyà àdúgbò míì wọ́n tó máa ń mú ẹ̀rí inú tó máa ń fi dèké wọ́n tó máa ń ṣe rọ́dù fún tó yẹ báyìí nísìnyí pé rúfíà wo rúfíà tó wọ́n ń ṣe bí àwọn tó ń pọkọ̀ nísìnyí àbáwọn tó ń ṣe tó ń pàṣẹ tẹnu pé rúfíà làwọn náà ń ṣe ṣé rúfíà lélẹ̀ ìtàlá ń tàgbé rúfíà lélẹ̀ ní sóràtò bàjá ó bá ka rúfíà yóò jẹ́ nǹkan tó jẹ́ pé kùránì lọ́ọ̀kà ọ̀gá ní máa ka aládàáda wọn sọ pé rúfíà dáńtọ̀ rúfíà yàní nǹkan tó wà áàmù ni ẹ wá mọ ló wà rọ̀ bí àgàgà tó ń pè ní rúkìá nǹkan tó wà áàmù nǹkan tó yẹn ń wí lẹ́nu tí yẹn ti fi ta ìwòsàn ó lè jẹ́ àyà kùránì ó sì lè jẹ́ kí wọ́n ti pè ìjọ mo rí rúkìá àwọn èèbó èèyàn kọ́ àwọn èèbó náà ní rúkìá <laughs> wọ́n rò pé nínú rúkìá náà sọ fún àwọn ìṣẹ̀rí à ṣé ibà yìí sì so àlọ́kù lè ha so tí wọ́n bá ń ka náà sùn ní láti ní àgbọ̀yọ̀ ńpa rẹ̀ nípa pé kí ni èrí ti kí ni tọ́ka sí àbíkí nìkan sí àwọn òun ni pé kí ni àwọn ìdájọ́ tó wá so má àlùjáhálà yìí á ti mọ̀ yíká lè fi nǹkan kalẹ̀ òun wà nǹkan tó bá bá rí fún ní ìtàn báyìí ṣé báyìí nìkan ṣé wọ́n sọ fún wa pé wáyé tó á lọ́kùn lè jẹ́ àlẹ́ ti là kẹ́m àlàáfíà àwọn ìdájọ́ tó wá yìí so má alákọ̀ọ́kọ́ ni pé yóò ṣàrọ́ tuntun ní mọ̀lẹ́sìn بالجعل أن يكون صحيح تصرفي وفي العامل أن يكون قدرا على العمل أنت ما في كالة فون يبقى إيش طبعا أنت kọ́ jẹ́ رجل tó yá قد ينكتب ó wà ó أوكي tí ó wúlò fóun náà tó bá sún pé ó lè sàǹfààní lára rẹ̀ tí ó sì nǹkan tí ò dáa tí ó bá yẹn sìn wàfẹ̀ làámìlì àyẹ̀kún náà kọ́ dọ̀rọ̀ àlà làámìlì ẹni tó dẹ̀ ṣe iṣẹ́ yẹn náà kẹrí bí ẹni tó lágbára láti lè ṣe ni ẹni tó lágbára láti lè ṣe ni tó bá lọ mú kíní kan tí ò dáa má bóyá bàtà kan ní bóyá aṣọ kan ní bóyá oúnjẹ kan tí ò dáa má ẹ wá ní oúnjẹ yìí o àbúrò ẹ̀fáyà àtẹ́gbẹ́ kalẹ̀ ẹni tó bá lè bá wa ṣe kíní táwọn afẹ́ ṣe yìí á gbé fún un tó bá tẹ̀ gbé fún gangan tẹ̀sẹ̀ yín ìdáhùn ṣẹ̀rí ọlọ́run ọkọ̀ ò bá ṣẹ̀rí àná ẹ̀yìn àti mọ̀kó ti lè sọ ayọ̀kọ̀ dáa ẹ má fún ní nǹkan tí ò da tó yé báyìí nìkan àbí ẹ̀kọ́ ní tẹ́lifíṣàn yẹn wá ṣe nítọ́já sí wípé ni o nítorí wọn lè ṣe ni kò tó wá ní ẹtí gbé nǹkan kalẹ̀ o mú dáńtì ẹ̀ ẹ gbówó kalẹ̀ gbé mọ́tò kalẹ̀ pé mọ́tò yá gbé kalẹ̀ o ẹ̀rọ kan àwọn ẹ̀sìn jẹ́ ní ẹ̀rọ kan láwọn ẹ̀jẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ àwọn àgbà nǹkan lọ́wọ́ yín níta àgbà wọn jàálà náà pé ojú ọ̀là ni èyí tó bá ṣẹ̀rí àwọn torí àwọn ló bá àwọn kẹ́ẹ̀tì jo gan ẹ̀lẹ́ ti jo ní tí bàbá àwọn ṣẹ̀yà tí ń tẹ́ ń lò kò bá gbọ́ yé dáadáa ibi tí ó ti tọ́ àti ibi tí ó ní sọ di nǹkan tí ó tọ́ ma làwọn mú bá a tí ìgbà jẹ́ káwọn ní fìyàn bá wa ṣe tí ó gba jòlù tí ó gba jàálà ẹ̀kọ́ jẹ́sẹ́ tó bá ṣẹ̀rí àwọn kọjọ́ mú bá a ọ̀là àtẹ̀síwò àlà kò bá a mú fìyàn sọ pé fún yẹn ní alìfínà kí ẹ sọ pé lágbájá bá kọrin àfọ̀n seventy thousand bá ti kọrin tó yẹ báyìí nìsín àfọ̀n ní nǹkan báyìí bá ti kọrin kò bá mi torí pé omi lọ fúnra rẹ̀ àwọn mi àwọn sìnà àti hàmùrì ọba wa fi ọdí ọba wa fi nǹkan báyìí tọ́lọ́ ọba òfẹ́ káfọ́n ní nǹkan báyìí tí yẹn bá ti ń ṣe é tábà ń lò ní àwọn ń ṣe àṣìlò jàálà nìyẹn kò bá mi wọ́n àtúntò jàálà yẹn ò tọ́ láti nígbà tí yóò lù tó tọ́ ìgbà wo ni ò tọ́ tó bá ti ń takò òfin ọlọ́run ọba tọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé allah yorùbá kọtùlà ahmed yorùbá fi mahadà kí mo máa sọ fún yàn tí ó bá yẹn wá nǹkan àbí tó bá yẹn ṣe nǹkan kan tí wá fún lásìkò fàlọ́ kọ́ lẹ̀ máa rọ́ da jamali àyàn ríra nkúmi mi máa tí wọ́n bá ríra nkúmi mi tó da padà wá fún mi ìlànà ayé ti lọ ṣubú kọ́sẹ̀ yìí tó kalẹ̀ ìfọ̀sẹ̀ yìí kalẹ̀ tẹ́ ẹ ti ti òun gan ó ti bàá jẹ́ fàlọ́ àmọ́ tí wọ́n á fọ̀sẹ̀ kan sí ní ojú kí ni kò bá wọn. níparí anáwó akéde jẹ́ èyí kásìmọ̀ ìpínlẹ̀ yìí náà ń kọ́ o akéde ní jẹ́ agreement ni ó tọ́ nípa pé mo fẹ́ ṣe ó sì tọ́ nípa pé mi ò ṣe mọ́ èkó lè mí lọ́pọ̀rọ̀ pé ní pásítọ̀ fún ha ayé ẹni kí ní àtẹni kejì pásítọ̀ kí ní àti pásítọ̀ kejì wọ́n tu nígbà tó bá wọn. fàyín fàṣà àkọ́lé jẹ́ ẹni tó gbé nǹkan kalẹ̀ òun ni jẹ́ pé mo fẹ́ fún yín ní owó yìí mo fẹ́ fún yín ní mọ́tò yìí mo fẹ́ fún yín ní tẹ́lá yìí tẹ bá ṣe nǹkan báyìí tẹ bá ti há nǹkan báyìí ẹ há mọ́tún báyìí ẹ gbà nǹkan báyìí sọ àlìjá ìlú nìyẹn ọwọ́ bá ń ṣiṣẹ́ báyìí máa fún ẹni tó bá lè ṣe nǹkan báyìí fún wa á fún ní nǹkan báyìí òun ni já ìlú àlàámì wa lẹ́sìn dààmú káàkiri pé ah nǹkan bá rí nǹkan tó sọ̀rọ̀ yìí nínú ìlú ó fún wa ní nǹkan báyìí sọ yìí báyìí ní tọ́wọ́ mọ́ra kankan so wọ́n ní pé tó bá já sí pé abala àṣiṣẹ́ mọ́ àbá àwa nǹkan yìí mọ́ ṣe méjì nìyẹn tọ́rọ̀ fún méjì ni wa fún wa ní báwo la ti fẹ́ ṣe tó bá já sí ẹni tó gbé nǹkan kalẹ̀ sọ pé ẹ wo èmi tí mo gbé nǹkan yìí tí mo wá sọ yìí kékeré máa wá káàkiri ẹni tó bá rí àfọ̀ ní five million àfọ̀ ní one million àwọn yẹn wá ń dààmú ẹ̀ka tó wà náà sì ní pé ẹ wo ẹ má wulẹ̀ dààmú mọ́ ẹ má wá nǹkan kan má ìwọ ló ní ká má wá má kẹ́ni kan ní à ah, wọ́n wà bí wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ti dààmú gan kọ́ ló ti dé kó wọ́n ti ní yóò wá sí déédéé wàhálà tó ti ṣe tó yóò báyìí nìkan wàfi kárí ní pé wà ní fasa àkàlà ámìlù ẹni tí ń wá ẹni gẹ́gẹ́ dàrú bí ẹwọ ẹni tí ẹwà má kọ́là ṣe àlà kò ní gbàǹkankan lápèjúwe ẹgbọ̀n kádà níbo ẹni lọ láti bí ẹni lọ sí táíwò tó yóò báyìí nìkan tani ámìlù ámìlù ọlọ́kadà ẹni ṣiṣẹ́ fún yín ni tó yóò báyìí nìkan ẹni gẹ́gẹ́ lẹ́fẹ́ ní owó ẹni kíní tọ́lọ́kadà bá ní àbá ẹ̀gbọ́lẹ̀ ìlọ táìwò mọ́ lẹ́yìn ìgbà ló ti dé unity bẹ̀ áàdọ̀ yìí pọ̀ ìlọ mọ́ ṣé báyìí nìkan ìgbà tó lóun ọ̀lọ́ mọ́ òun ló ti fast hope òun ló tú agreement yẹn tó lóun ìrìnàjò gbà wọ́n á níyàn gbé unity ládé yìí kò sí dókù mọ́ ẹlẹ́gbẹ̀sẹ̀ yókù ìmọ̀ọ́sẹ̀ gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá fífi ẹ̀mí ti yàrá wá ìtúntọ́jọ́ ṣé báyìí nìkan kò ní kí ni ìrìnàjò kìrìkà kìrìkà kẹ́kọ̀ọ́ ní tó tún lè mú ìyàn sánú rẹ̀ nígbà táyà rẹ̀ jò àbọ̀lọ́pàá mú pé báwọn ní ìsìn kọ́dà bí ọ̀gá lónìí fún kankan kò fún náà nù tó dájú mẹ́rin gbogbo ẹbí níbi lọ ọlọ́pàá mú táyà rẹ̀ jò òun dọ́kàn mi mo ti yàn bá fẹ́ sànù pé ah èmi àrí tó ṣẹlẹ̀ sí tí bá yẹn ti so bẹ̀rẹ̀ ní ìgbà pé nù hmm, ṣẹlẹ̀ ọlọ́run bá tó pé ni òun ló lóun ọ̀lọ́ mọ́ ẹ̀gẹ́sẹ̀ yìí pẹ̀lú kankan wọ́n yẹ kí wọ́n kà wọ́n kà pé dáwọ́ dà fún mi tí wọ́n lọ náà nù wọ́n yẹ lóṣù mímọ́ òrùkú kọ́ ọjọ́ tẹ́ sí kan ó dé ìgbàgbọ́ náà wòtún lọ́mọ àwọn náà ṣépè ṣàgá wà lọ. <laughs> so ẹ̀yin ẹni pé tó bá já sí ẹ̀yin tẹ já ń lẹ́sí fásitì yìí àmọ́ sí pé ẹ̀yin gẹ́gẹ́ lẹ́sọ fún ẹ̀yin tó gbé lẹ́sọ fún pé ọlọ́kadà tó bẹ́yà lẹ́yìn tẹ́tẹ́ mọ̀ àbí aláṣẹ tó bẹ́yà gẹ́gẹ́ ẹ̀yin lọ́mọ ẹ̀yin lọ́mọ ẹ̀yin lọ́mọ ìṣẹ́ kọ́dà yóò bá yín fà yóò ṣe ráyè tó yẹ báyìí lẹ́sìn ẹ̀ẹ́ tó tẹ́ máa ń ṣiṣẹ́ àbí ẹ̀ ń báyìí ṣiṣẹ́ ní ẹ̀ máa ti gba iṣẹ́ pé ní kẹ̀kẹ́ nìkan bá sọ pé ló ṣiṣẹ́ má tó yẹ báyìí lẹ́sìn tó dẹ̀ sọ́fẹ́ nìyẹn mọ́ sọ pé nìyẹn dìtẹ̀ pé èyí tí mo fẹ́ tí mo fẹ́ gbà kí ló ṣe tó fẹ́ gbà tó sọ fún bóṣe mọ́ni tó yẹ báyìí lẹ́sìn gbogbo àwọn kìíní yẹn ó ti wà ní ṣẹ̀ríà kí ẹ sùn yẹn máa ti kìnnìyàn mọ̀ tó ti ní báyìí báyìí báyìí àbòṣe owó tí wọn nu ṣẹlẹ̀ Ọlọ́run àbàlẹkẹ ọlá subhanahu wa ta'ala pé táwọn ìbájọ pasọpọ tábà ní pé ọkẹ àṣẹ má àbí ń ṣe má wọn àní pé ta ló lóun ò ṣe má nínú àwọn méjèèjì ta ló tọ́ kó fẹ́ nìkan lówó ta ni ò tọ́ kó fẹ́ nìkan lówó ibi ni a ti mọ ṣẹlẹ ní kòlásọ sọmọlẹ nípa ọ̀rọ̀ táǹkì ní al àbí al nínú al-fiqh nígbà tí wọn bá ń sọ̀rọ̀ nípa rẹ̀ ah, àwọn èèyàn wá ń dààmú kìnnìkan kìnnìkan kan bá ṣẹlẹ̀ àmú ẹ má jábá wọn sọ nǹkan tí kò bá yé wa káàkà òkú tó bá bá ṣẹlẹ̀ àmú náà ìgbà wo nìkan ní bá ṣẹlẹ̀ àmú mọ kọjá sí lórí nǹkan tí ò dáa lórí haramu lórí ìṣẹ́ lọ́wọ́ ọba àbí màá fàṣikò sí gbogbo àwọn nǹkan yẹn tó bá jẹ́ nǹkan tó kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti padà lè di nǹkan tí ò kọ́ nígbà tí ó bá ti takò má jẹun ó wà ń bẹ́ẹ̀ وصلى اللهم وسلم